ayé mi. The power that swallow the world. Agbára Ọlọ́run tó gbé ayé mi. The power that swallow the world. Ó jà pọ̀ ẹnu ayé mi lọ́kọ́ báyìí. Agbára tí mú kí ènìyàn pàṣẹ nínú ayé. Ó jà pọ̀ ẹnu ayé mi. Agbára tí ó gbé ògo mi dìde. Láti control ògo ayé. Ó yà wọ ẹnu ayé mi. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ó mà ṣe o. Ó mà ṣe o. Benasai <laughs> mba antali kapolia. I told you if you go, you will die. I mean, yes, when the time that time party came, are you going there? No, sir. All your your friend go. No, I told him not to go. Say what? I instructed him not to go. He go. He didn't go. He didn't go. Yes. But all the people go. He shoot, shoot, shoot. Yes, they. So he go. They shot three people at party. Two were hit with straight bullet. He shot. they were shot three people at the party. two uh-huh. straight bullets. Uh-huh. only one survived. only one survived. go back. wọ̀ mí ní àṣẹ àti agbára. put on me and down with authority and power. tó ń fire tọ́jú ènìyàn. that will use goodness to take care of someone. àṣẹ àti agbára. authority and power. tí máa ń fire tọ́jú ènìyàn. use goodness to take care of someone. olúwa gbé wọ̀ mí. Lord endow me. ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. wọ̀ mí ní àṣẹ. pray. àwa pe àdúrà yẹn. bàbá náà call that prayer point. mo lẹ́yìn ọmọ mi gbà dáadáa. say my children pray it very well. agbára ọlọ́run àti àṣẹ. the power of God and the authority of God. ti ń fi re kí ènìyàn. That will use goodness to greet someone good morning. Tí máa ń fi kí ènìyàn. That will use goodness to greet someone good morning. Èmi náà wá lọ gbàdúrà yẹn. And I want to pray that prayer. Mo wá lọ tẹ́ pẹpẹ àdúrà. And I went to prepare the altar of prayer. mo kó n power I left the power house. mo lọ sí orí òkè tí àpọ́sọ̀ abáwọlá ti máa ń gbàdúrà lẹ́gbẹ̀ẹ́ oko ẹ̀. I went to the mountain abáwọlá normally pray near his farm. oríire ọjọ́ mẹ́rìnlá mo fi gbàdúrà. I spent fourteen days to pray that prayer. <laughs> jẹ́ irú òsì mo fẹ́ wọ̀ báyìí. You see the next month I'm about to enter. ilé ni mò ń gbé tenant ni mí. I'm a tenant in a particular house nínú oṣù tí mo wọ bẹ̀ báyìí. as i enter the month i enter into that house. mo dẹ̀ ń ka mọ́tò mẹ́rìnlá. And I was counting good 14 cars. Mi ìrẹ̀ ta mọ́tò. And I'm not saying I'm not a car dealer. Mi ìra mọ́tò. I'm not buying cars. Owo, Money. Báwo mo bá tọwọ́ bá pò wá sí rówó? And when my children put their hand in my pocket, they will see money. Wọ́n bá gbé pílò mi sókè wá rówó. If they lift up my pillow, they will see money. Mo tún padà lọ sódù ọ̀wá. Ẹ fi tara ẹ fi ọmọ ìgbà láti gbàdúrà yẹn o. Open up your heart to pray this prayer. Ọlọ́run mi. My God. Ojúlówó ire. Quality, genuine goodness. Fi tọ́jú mi. Use it to take care of me. Ọlọ́run mi o. My God. Gbé mi lọ sí ògo òkè. Take me to the place of glory over up there. Kí n jẹun ògo òkè. Let me eat the food of glory at the top. Ó yá ẹgbẹ́ Jésù ẹgbẹ́rún abẹ́. Ah ah ah. Ẹni gbà gbé súpù ọ̀hún dé. When they brought the soup. Wọ́n á pẹ́ nítorí and I called the person. ṣé mo sọ fún yín pé mo fẹ́ jọ bẹ́ẹ̀ ni. <laughs> did I tell you I want to eat soup? Aba, bá ń wo ṣùgbọ́n. and we are looking at the soup. mo kọ́ díjú. I close my eyes first. ẹni ẹni bàbá why you close your eyes. ẹni ẹni bàbá close that díjú yín. I want to check am. mo ni mo fẹ́ fojú ẹ̀ mi wò. Praise the Lord. Hallelujah. ẹ bá gbọ́. <laughs> Look at. How much this soup? mo wá lè lò ní. That is only four hundred thousand. ó ṣe á ẹ máa ẹ wo báwọn èèyàn ṣe ń lanú lẹ̀ báyìí. Hmm, Jesus Christ. Ṣàmì. Amen. Gbogbo àwa tá a wà níwájú Ọlọ́run láàárọ̀ ẹ lórúkọ Jésù ká kúrò nínú ìṣẹ́. Ìwọ tí wọ́n fi ogún òru bájà lọ́nà jíjìn yẹn. ohun tí wọ́n fi òru gbà lọ́wọ́ ẹ̀ ó yá gbà á padà. mo ní kó gbà á padà. gbà á padà. gbà á padà. gbà á padà. gbà á padà. gbà á padà. nínú ìwọ nínú ẹ̀yìn tí ẹ ó fi nǹkan rere tákà kí oṣù tó parí wọnú oṣù tó ń bọ̀ lórúkọ Jésù orí ọ̀fẹ́ yẹn kọ́lọ̀ yọ̀ǹda. hallelujah dáadáa. hallelujah. ẹ hallelujah dáadáa. hallelujah. ẹ hallelujah dáadáa. hallelujah. ẹ hallelujah dáadáa. hallelujah. ọlọ́run mo dúpẹ́. God I thank you. pé ayé ò tú that the world did not recreate me. o mú kí gbogbo ẹ̀yà ara mi wà ní àlàáfíà. you made every part of my body to be in peace. ó yá àdúrà ọpẹ́. Ah! ó mà ṣe o. dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́. ọlọ́run tí ò jẹ́ káyé ó tú wa dá. ó ṣeun o àpáta ńlá ó ṣeun o àpáta ìgbàlà àpáta ìgbàlà Jésù ó ṣeun bàbá. dúpẹ́ dáadáa dúpẹ́ dáadáa dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dáadáa dúpẹ́ ó ṣeun o àpáta ńlá ó ṣe Jésù àpáta ìgbàlà àpáta ìgbàlà jésù o ṣé o bàbá ò bá dúpẹ́ ó mà ṣe o dúpẹ́. Shami, Chase Christian, Oluwa. In Jesus' name we pray. Ẹ pe orúkọ Jésù. Call the name of Jesus. Ẹ pe ẹ̀jẹ̀ Jésù. Call the blood of Jesus. Yà mí sí mímọ́. Sanctify me. Ẹ̀jẹ̀ Jésù fọ̀ mí mọ́. Lord of God, wash me and make me whole. Fọ̀ mí mọ́ láàárọ̀ yìí. Wash me and make me whole this morning. Ẹ̀jẹ̀ Jésù olùgbàlà renew me. Lord of Jesus Christ the Saviour renew me. Ó yá ẹ pe Jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. ẹ gbàdúrà ẹ̀yin akọrin yìí ẹ gbàdúrà ó mà ṣe o ẹ̀jẹ̀ Jésù olùgbàlà ẹ̀jẹ̀ Jésù olùgbàlà <laughs> ẹ̀jẹ̀ Jésù olùgbàlà. ó ga ọ. sàmì jésù kristi náà in jesus name we pray. ẹ pe orúkọ jésù. call the name of jesus. ọlọ́run láàárọ̀ yìí. god this morning. kún mi fún ẹ̀mí mímọ́. Fill me with the Holy Spirit. Ìwàláyé mi mọ wọnú mi. Let the existence of Holy Spirit come into me. Oya, ya ẹgbẹ́ Jésù ẹgbàdo abẹ́. Orúkọ Jésù wa ò ní nánú. kọ́ mi fún ẹ̀mí mímọ́ ìwàláàyè ẹ̀mí mímọ́ wọnú mi. ẹ̀mí èmèrè rẹ ò lè jẹ́ kó o gbàdúrà. ń gbòjẹ́ pé mèrè ni ọ́. ìwàláàyè ẹ̀mí mímọ́ wọnú mi ẹ béèrè fún ẹ̀mí mọ́. sàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name we pray. ṣé and we all pray this but we ministers of God should pray this. agbára ọlọ́run ti mú kí ọlọ́run gbé ayé The power of God that will make God to hand over the world into someone's hand. Ó yá mi wá láàárọ̀ Come into me this morning. Ẹ fi Pray with passion. Agbára Ọlọ́run. The power of God. Iná Tí Ọlọ́run fi ń gbé lọ́wọ́. That will make God to hand over the world to put it in someone's hand. òun ṣọba wàá dẹ̀ máa control ọba. you are not a king and you be controlling kings. wàá máa control ìjòyè. you be controlling chiefs. wàá máa control àwọn èèyàn ńláńlá nínú ayé. you be controlling big people in the world. agbára ọlọ́run. the power of God. ti mú kí ọlọ́run gbé ayé lé ènìyàn lọ. now make God to hand over the world into someone that. ó ya wọ ẹnu ayé mi wá. come into my life this morning. ẹ pé jésù ẹ gbàdúrà agbára ọlọ́run àwa ìránṣẹ́ ọlọ́run ló yẹ ká gbàdúrà yìí àdúrà wa máa ní o kì í ṣe àdúrà ìjọ agbára ọlọ́run tí ń mú kí ọlọ́run gbé ayé bí ayé ṣe tóbi tó ìléyàn lọ́wọ́ olúwa gbé wọ̀ mí ní agbára náà ó mà ṣe o ó mà ṣe o. ó mà ṣe o wọ̀ mí ní agbára náà á wọ̀ mí ní agbára náà wọ̀ mí ní agbára náà wọ̀ mí ní agbára náà wọ̀ mí ní agbára náà. Ah. agbára ọlọ́run alààyè agbára ọlọ́run alààyè ẹ̀yin tẹ́ ń wò wá ẹ gbàdúrà yẹn. ṣàmì jésù kristi náà olúwa wa. in jesus name we pray. àwọn kan wájú ọlọ́run wá sórí òkè. some came to seek the face of God on the mountain. angeli wá dé. and the angel came. wọn ò gbàdúrà wọn ṣe kankan. they were not praying they were doing nothing. àwọn angeli yẹn wá lọ jókòó síbì kan. and the angel sat somewhere. wọ́n dẹ̀ ń wò wọ́n ràn. and they were looking at them. wọ́n ń wò wọ́n ràn. they were looking at them. torí pé wọn ò rí angeli. because they did not see the angel. mo wá lọ bá nù. and I want to meet one of them. kí wá wá síbí. What made you to come here? Àwọn ah, ọlọ́run sọ pé àwọn fẹ́ òun fẹ́ gbé ìlú ńlá kan lé àwọn lọ́wọ́. They said God wants to hand over a big city into their hand. Kí ló dé? I said why? Àwọn angẹ́lì ló dé yìí. These are the angels. Ah, ó ní bàbá ẹ má sọ fún wọn. He said, Sir, don't tell them. Ló bá fi wọ́n lẹ̀ ló dá wọnú igbó. And he left them and he went to the forest. Ẹ̀sìkè sà ó gba odidi ìlú arákùnrin yẹn. Sir, that young man he collected a whole city. Gbogbo ìlú yẹn wà ní ọwọ́ ẹ̀. All the city they are in his hand. Bí o bá fẹ́ ṣe nǹkan kan, ó máa wá sí ṣọ́ọ̀ṣì wá bá. If the king wants to do anything, we come to the church to come and meet him. Tí wọ́n bá fẹ́ dá nǹkan kan lẹ̀ nílùú ìlú yẹn, ó máa wá bá. If they want to start anything in that city, they will come and seek his counsel first. And he's not a king oṣooṣù ọba máa wá ba tí ó gbàdúrà fún ọba lórí ìkúnlẹ̀. every month the king will come to him and he will pray for the king while the king is on his knees. ọba ṣèkúnlẹ̀. and the king will kneel down bó bàbá fẹ́ ṣe nǹkan kan òun ló máa wá bá. if the ah! king wants to let the king come and meet him. ẹ jẹ́ àgbàdua. let us pray. agbára ọlọ́run. the power of God. ṣé mú kí ọlọ́run gbé ayé lé ní ìlú. now make God to hand over the world into my hand. ó já gbọ́ ẹnu ayé mi wá. come into my life right now. agbára tí ń control ayé. the power of God that will control the world. agbára tó gbé ayé mi. the power that swallow the world. agbára tó gbé ayé mi. the power of God will swallow the world. ó já gbọ́ ẹnu ayé mi lọ́kọ́ báyìí. come into my life right now agbára tí mú kí ènìyàn pàṣẹ nínú ayé. ó jẹ́ wọ inú ayé mi agbára tí ó gbé ògo mi dìde láti control ògo ayé ó yẹ wọ inú ayé mi ẹ gbàdúrà bẹ́ẹ̀. ó mà ṣe o kò lè yé wa agbára tó gbé ayé mi ní nasakapa india ní nakava seliginia agbára tó gbé ayé mi ẹ̀yin akọrin ẹ gbàdúrà agbára tí ń kọ̀ntrólù ògo ayé tí ó mú kí ògo mi kó kọ̀ntrólù ògo ayé wọ inú ayé mi agbára ọlọ́run tí mú kí ènìyàn pàṣẹ lórí ayé wọ inú ayé mi ó máa ṣe o ó máa ṣe o ó máa ṣe o ó máa ṣe o ó máa ṣe o. <laughs> menasaimba antalikapolia agbára tó kọ̀ntrólù ayé agbára tó gbé ayé mi agbára tó gbé ayé mi wọ inú ayé mi ó lè gbàdúrà ó mà ṣe o ó mà ṣe o agbára tó gbé ayé mi agbára tó ṣẹ́gun ayé agbára tó ṣẹ́gun ayé agbára tó ṣẹ́gun ayé agbára ọlọ́run tó ṣẹ́gun ayé ah! agbára tó ṣẹ́gun ayé àti gbogbo ipá rẹ̀ wọ inú ayé mi wá ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà agbára tó ṣẹ́gun ayé bá ẹnà àkàfàsítẹ̀lẹ̀ jìnnà wọ inú ayé mi wá agbára tó gbé ayé mi agbára tó borí ayé agbára tó ṣẹ́gun ayé. Ah, ó mà ṣe o. sàmì Jésù Kristi náà Olúwa in Jesus name we pray. ẹ gbàdúrà. pray. orí àwọn gíláàsì kan. I can see some glasses. ẹ pe Jésù dáadáa. call Jesus very well. ẹ̀mí mímọ́. Holy Spirit. faramọ́ mi. reveal yourself to me. amen. àmín. ṣé mẹ́ dáadáa. ṣé mẹ́ very well. You are after money, you are not seeking after God. You are seeking after money, not God. <laughs> You don't have God. You want to collect money from God. Holy Spirit. This morning. Reveal yourself to me. Visit me. Visit me. Take me into your mystery. ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. ó máa ṣe o. Ah. ẹ̀mí mímọ́ ọlọ́run fara wọ̀n mi bẹ̀mí wò bẹ́ ayé mi wò lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ ayé mi wò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ àá ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀ di amọ̀ra àkókò ti tó bàbá gbé mi sórí ìtẹ́ pàṣẹ o èmi ní ire kan o o o orí mi ò kọ́re a a a ẹ̀dá mi ò kọ́re ẹ gbà dáadáa ẹ̀mí mímọ́ farahàn mi bẹ̀mí wò bẹ̀mí wò ṣí mi lójú fara wọn mi fara wọn mi gbé mi wọnú ìjìnlẹ̀ sami Jésù Kristi náà Olúwa in Jesus name we pray. ẹ̀yin lẹ́dẹ̀ ní gíláàsì yé mi kan and these glasses are for you not me. ẹ̀yin lẹ́dẹ̀ gíláàsì owó àwọn tó ń kó wáyé. you are these glasses you are, you are one of these glasses that they brought. Amen. Amen. Ah, come, come. You come. Yeah. You. Yes. Come. Come. No, no, no. To. That brother, you come. I'm telling you to come here, man. Amen. member. Holy Spirit. Farawo mi. Reveal yourself to me. Come here. Ohun tẹ́ mi mọ́ jẹ́ of fẹ́ Last time you came here, oh, look, look, come on, this, all this, uh, Dagbajantis, Aroba style your hand. Eh? You are not a woman now. Kí ló dé? Ó ga o, kí ni ìṣòro yọ ṣá? Àbálùwò Praise the Lord. Hallelujah. The last time you came here, you say you want to go, you want to follow your friend to one party. Abi? What's Holy Spirit tell you? You should not. I should not go. Yeah. I told you if you go, you will die. I mean, yes, when the time that time party came, are you going there? No, sir. All your your friend go. No, I told him not to go. Say what? I instructed him not to go. He go. He didn't go. He didn't go. Yes. But all the people go. They shoot, shoot, shoot. Yes, they. So Yibo. They shot three people at the party. Two were hit with straight bullet. They shot. They were shot three people at the party. Two uh-huh. straight bullet. Uh-huh. Only one survived. Only one survived. Go back. Egba, ẹ̀mí mímọ́ yẹn, àníkàlẹ̀ kíláníkà mi máa máa padà wọ̀nyí. For that Holy Spirit, Holy Spirit, reveal yourself to me. Visit me kẹ́mi mọ́ ṣe yín lójú. holy spirit should open our eyes. bẹ́ẹ̀ ṣe wà ní gbogbo yín ni mo ní gbogbo yín ni mo mọ tó ń ṣẹlẹ̀. kẹ́mi mọ́ ṣe yín lójú gíláàsì ló kọ́ yìí. àwọn angẹ́lì ló kó dé. the angels dey pour the glasses. ó láwọn ọ̀dọ́mọkùnrin wọ́n máa. say your young man, they will see vision. àwọn arúgbó yìí máa ṣe kí ni. The old one Glass will These are glasses, but you are all after money. It's money that you are after. God can guide you to where your treasures are. Ohun tó Walk and expose the hidden secrets. I pray very well. Holy spirit. Open my eyes. Amen. Amen oh God. Amen. Amen. ẹ ṣí ọkàn payá láti gbàdúrà. open up your heart to pray this morning. ìṣípayá ọlọ́run máa ń bú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá láti ọ̀run. when we open up our heart God will bring a lot of things from heaven. when we open up our heart to God. a fi ara he will reveal himself to you. that thing that you want is going to do it. that thing you want is going to do it. The day that young man came. Sister ló mú wá. His sister brought him. Ìlú òyìnbó ni sister yẹn ti wá. His sister came from abroad. Ó wá lọ mú ibi tó And um, went to we went to where he was and he brought him here. Mo <laughs> gbàdúrà ah, Olúwa ní sọ, a sọ fún. The Lord said, don't pray, tell him, give him instruction. Ó fẹ́ lọ bì kan. That he wants to go to somewhere. Tètè sọ fún un. Quickly tell him. Ògùn ẹ̀ ló ń gùn lẹ́gbẹ̀ẹ́ yìí. That that is his glory beside him. Wọ́n máa shoot yẹ. That they're going to shoot him yóò kú dànù. and he will die. ṣùgbọ́n tó bá sọ fún tí o bá ti lọ. but when you tell him and he no attend that party. òun ni ó fi rí ògo yìí lò. that's when he can use this glory. praise the lord. hallelujah. olúwa bá sọ fún mi lọ́jọ́ pé ènìyàn ńlá ni o. and the lord told me he a great person. ọmọ yìí máa la ayé já o. he is going to pray through the wall. wo wo torí. look at him. I told him. mo sọ fún. you want to go one party. o fẹ́ lọ sí ibi pàtí kan má lọ o. ìwé ìdá ìwà pátá. tó bá lọ wọn á pa ẹ́ o. praise the lord. hallelujah. bíbélì wípé. the bible says. ó ní àwọn tá à ń ti ọwọ́ ẹ̀mí. as men that are led by the spirit of God. àwọn ni ọmọ ọlọ́run. they are the sons of God. gíláàsì ọkọ dé ó yàtọ̀ sí gíláàsì ẹgbẹ́ sójú yìí. the glasses the angels brought now is made from the ones we are putting on. sori gíláàsì èmi rìn nínú àwọn gíláàsì Iye ènìyàn ohun tó wà lọ́kàn ènìyàn wà á mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. With these glasses you will see what is in people's mind. Ìjìnlẹ̀ ni. It's mystery. Nínú àwọn gíláàsì. Among these glasses. Òun ni ó máa fi ibi tí ire wà á máa sọ pé ibi báyìí ni ire wà lọ́bẹ̀. We will be showing you where there is goodness, where there is blessings, go there. Nínú àwọn gíláàsì. Among these glasses. Yóò máa fọ ohun tí ó ṣẹlẹ̀. We will be revealing things that is going to happen. Kóṣù tó parí wọ̀nyẹn. Before the month end wo bí náà wọn gíláàsì. among these glasses. o àwọn kan ń ṣèǹjì ipò àyè tí ènìyàn some glasses will change someone's position. ọlọ́run ẹ̀mí mímọ́. holy spirit. ṣí mi lójú ẹ. open my eyes. ah da ah holy spirit. dá ẹ̀bùn rẹ lómi. endow me with your gifts. ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o àwọn màmá tiẹ̀ múra àwọn bàbá yìí ni ò tiẹ̀ múra owó náà ń wá owó gbogbo wọn ní ayé wọn kún fún owó ọkàn wọn èrò owó ni wọ́n rò ẹ̀mí mímọ́ o ṣe mí lójú máa fara wọ̀n mí ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Ah ah. Ah ah. Damasceu. É mesmo Ah, ah. sàmì Jésù Kristi náà olúwa wa. In Jesus' name we pray. Ẹ gbàdúrà yìí dáadáa. Gbogbo ohun tí ayé ń ṣe sí mi ní ibi. All that the world is doing to me in form of evil. Tàbí tí wọ́n ṣe sí àwọn ọmọ mi fún ibi. Or doing to my children in form of evil. Àbí tí wọ́n ṣe lórí iṣẹ́ ayé mi fún ibi. Doing over my life, my destiny in form of evil. Ẹ̀mí mi máa ṣẹ̀rù o. Holy the authority of God. Láàárọ̀ yìí máa bàjẹ́. Ẹ pé Jésù ẹ gbàdúrà. Ó mà ṣe o. ó mà ṣe o. ohun tí ayé ń ṣe sí mi fún ibi ẹ gbà dáadáa ẹ gbà dáadáa ẹ gbà dáadáa gbogbo ohun tí ayé ń ṣe sí mi fún ibi. Ah, ẹ bá fi tara gbàdúrà ẹ má má ṣeré. àyíká mi Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name we pray. Ẹ jẹ́ àjọ porúkọ Jésù kò san bí ara. Let's God not God to sound like thunder. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Gbé ọjọ́ ibi pamọ́ níwájú mi. Lord, hide every evil days before me. Gbé ọjọ́ ibi pamọ́. Hide every evil days before me. Gbé ọjọ́ ìkà pamọ́ níwájú mi. Hide days of wickedness before me. Gbé ọjọ́ àwọn ènìyàn búburú pamọ́ níwájú mi. Hide days of the wicked one before me. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. ọjọ́ ibi ọjọ́ àwọn ènìyàn búburú ọjọ́ àwọn ẹni ìkà ẹ gbàdúrà máa gbé wọn pamọ́. máa gbé wọn pamọ́. máa gbé wọn ọjọ́ àwọn èèyàn ìkà. máa gbé wọn pamọ́ níwájú mi. ẹ gbà dáadáa. sàmì Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name we pray. Joko, Have your seat. Bẹ́ẹ̀ ti jókòó yìí. As you are seated. Nínú ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí. Among those of you sitting down. Mo mọ̀ gbogbo wa I know it's not all of us. Irọ́ ni tó bá jẹ́ gbogbo wa irọ́ ni. If it's all of us, it's a lie. O mọ̀ pé o fẹ́ràn mi. You know you love me. Nawọ́ sókè. Irọ́ ni, irọ́ ni. Indicates, signifies. Irọ́ ni, irọ́ ni. It's all lies. Irọ́ ni. It's all lies. Mm-mm, mm-mm. Irọ́ ni, irọ́ ni o. Irọ́ ni. Anirọ́ ni. Amen. Amen. Tó wá wá mọ̀ bẹ́ẹ̀. You know you love me. Bẹ́ẹ̀ náà ló ṣe máa gbàdúrà yìí fún ìgbà mẹ́ta. And that's how you are going to pray this prayer good three times. Ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí kankan. God in this week. Má gba tọkàntọkàn ni o. You pray it wholeheartedly. Toro ohun tó fẹ́ ṣẹlẹ̀ ló fẹ́ gbà ládùúrà. Because you want to pray concerning what is going to happen. wá fi ojúlówó eré tọ́jú mi. Come and use genuine goodness to take care of me. Ìwọ ló làdúrà o. That prayer belongs to you. Ìfẹ́ tó sọ pé mi ẹni kò fi gbàdúrà fúnra ẹ̀. Use that love that you say you have for me now to pray for yourself. Wá fi ojúlówó ire. Come and use quality, genuine goodness to take care of me. Nínú ọ̀sẹ̀ tí mo In this week I have started this week. Fi tọ́jú mi. Use it to take care of me. Amen. Amen. Oh God, amen. Àmín. Ó ṣe bá ní ká ṣe ní ìṣẹ́ ní nǹkan tí mo rí ìtí bá ní ká ṣe ní lè ṣe. What the Lord has shown me, I've asked you to do it, you can't do it. Nínú ọ̀sẹ̀ tí mo wà yìí gangan. In this week that I'm in. Wá fi ojúlówó ire. Come and use genuine quality goodness to take care of me. Ojúlówó ire tí wọ́n fi ń bọ́ ọmọ ológo genuine goodness quality one that can use to feed a child of glory. wá fi tọ́jú mi. come easy to take care of me. ọlọ́run mi. my God. nínú ọ̀sẹ̀ tí mo wà yìí. in this week that I'm in. jẹ́ ń bá ẹni ògo òkè jẹun pọ̀. let me eat with people of glory that huh? Ah! are the top jẹ́ ń bá ẹni ògo òkè. Let me hear the people of glory that are the top. Jẹ́ ń bá wọn jẹun pọ̀. Let me hear, let me dine with them. Nínú ọ̀sẹ̀ tí mo wọ̀ báyìí. In this week that I'm in. Ah, nínú ọ̀sẹ̀ yìí. this week nínú ọ̀sẹ̀ yìí. this week fi ojúlówó ire tọ́jú mi. use quality genuine goodness. ó yá ẹni dé ẹ gbàdúrà bẹ́ẹ̀. <laughs> ee ṣe. oh. <laughs> ekari baba bàbá ìkáre múra sí ọ̀rọ̀ ara ẹ má léèyàn lọ́lọ́run lo ló máa ń tọ́jú ènìyàn bí ènìyàn bá jẹ tiẹ̀ á tọ́jú ẹ̀ bí ènìyàn bá ṣèfẹ́ á tọ́jú ẹ̀ fi ojúlówó ire tọ́jú mi fi oúnjẹ ògo. tí wọ́n máa ń fọ́mọ ológo jẹ fi tọ́jú mi gbé mi lọ sí òkè àwọn ògo fi ògo òkè tọ́jú mi. ìrètí pin fòpó náà ní orí ọ̀wẹ́rẹ́ ṣàánú mi jésù kristi alágbára ọba mi nù mí lómi jẹ́nu kọ̀rọ̀ mi kò yànjú bàbá ayé ti ro mi pin gbọ̀nà ìyanu yọ. Ah ò bá gbàdúrà má má ṣeré ó máa mọ̀gbà tí áńgẹ́lì ń bọ̀. sàmì jésù kristi olúwa in jesus name we pray. pray it very well for the second time. fi ojúlówó ire. use quality genuine goodness. amen. amen. <laughs> fi tọ́jú mi. use it to take care of me. okay. nínú ẹ̀yin tẹ́ dúró yìí. among those that are standing èèyàn mẹ́ta tó lè fún mi ní hundred thousand nù yín màbọ̀. three people. mi ò gbóhùn olúwa o. that can give me hundred thousand. come on. mi ò sì ríran o. I'm not hearing the voice of God and I'm not seeing any vision. tó <laughs> bá mọ̀ pé o lè fún mi máa bọ̀. so you can bless me with hundred thousand come on. àjọ gbàdúrà máa ṣe o. a gbàdúrà yẹn ni o. we are going to pray that prayer together. fi ojúlówó. use quality. ire. genuine goodness. tọ́jú mi. to take care of me. gbé mi lọ sí òkè. take me to the top. kí n bá wọn jẹ oúnjẹ ògo òkè. let me eat the food of glory with them. ẹ gbà dáadáa o. pray it very well. wo bí. look here. ẹ gbà dáadáa o. pray it very well ìgbọ̀n tí ó ṣẹlẹ̀ o. I don't know what is going to happen. mo kàn sáà mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú mi. But I know that God is with me. èmi kan ni mò ń lóra mi o. I'm not the one using myself. Èmi ò lóra mi o. I'm not using myself. Mi ṣe wòlíì gbowó I'm not a prophet that goes after money to collect money. Fi oúnjẹ ògo òkè. Use the food of glory from the top. Tọ́jú mi. Use it to take care of me. Bọ̀dá ọṣà yẹn olúwa sọ mi pé kó wá wà ní ṣọ́ọ̀ṣì fún two weeks kàn máa gbàdúrà ogun tó ti ṣẹ́ má jòun pérí ogun tó ti ṣẹ́ má jòun pérí á ah, nà kàfàsítẹ́lẹ̀ ogun tó ti ṣẹ́ má jòun pé máa gbàdúrà yẹn gan máa gbàdúrà yẹn gan ó gbà gan ó gbà gan ó gbà gan praise the lord ìgbà wo làwọn ọmọ yín fẹ́ gbọ́lódé dìde ẹ̀ mo gbà tán fẹ́ gbọ́lódé meantime títí di next week wednesday ẹni tó bá fẹ́ràn ara ẹ̀. if you love yourself. kó mú ọmọ ẹ̀ wá síbí wá gbàdúrà monday. bring your child or your children here to pray on Monday. Ẹ Make sure they spend four hours and they can go. And let all of them go. There is a wind that wants to blow. And that wind wants to pick some children in the world. Your children will not be among them. ẹ ẹ ṣí ọkàn yín láti gbàdúrà yẹn o. open up your heart to pray this prayer. ọlọ́run mi. my God. ojúlówó ire. quality genuine goodness. fi tọ́jú mi. use it to take care of me. ọlọ́run mi o. my God. gbé mi lọ sí ògo òkè. take me to the place of glory over up there. kí n jẹun ògo òkè. let me eat the food of glory at the top. ó ẹgbẹ́ jésù ẹgbàdúrà bẹ́ẹ̀. ah ah ah. ẹ má má ṣeré. <coughs> bọ̀dá yìí má má tanra ẹ̀. gbẹ̀mí lọ sí ògo òkè. olúwa mi jésù kristi náà olúwa wa. in jesus name we pray. ọlọ́run mi. my God. fi ìṣúra. use the treasure. tó ń bẹ nínú ayé. that is in this world àti ìṣúra tó ń bẹ ní òkè ayé. and the treasure that is up there in heaven. fi tọ́jú mi lákòókò yìí. use it to take care of me this time around. ẹ ṣe ọkàn yín gba láti wàdúrà yẹn o. open up your heart to pray. fi ìṣúra. Use the treasure. Tọ́jú mi lákòókò yìí. To take care of me this time around. Ìṣúra tó ń bẹ nínú ayé. The treasure in the world. Ìṣúra tó ń bẹ ní òkè ayé. The treasure that's above the world in the heavens. Sì tọ́jú mi lákòókò yìí. Use the take care of me this time around. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Ah, ó mà ṣe o. Ìṣúra. Ẹ má mà ṣeré. àdúrà mi Jésù Kristi náà Olúwa wa. In Jesus' name we pray. Ọlọ́run mi o. My God. Ṣé bí Ọlọ́run mi? Prove yourself as God in my life. Kò máa tọ́jú mi báyìí báyìí báyìí báyìí. Take care of me right now. Ọlọ́run mi o. My God. Ṣé bí Ọlọ́run mi? Prove yourself as God in my life. Ó máa ṣe o. Interpreter, Olúwa ní kó wá lọ́jọ́ méje ṣọ́ọ̀ṣì ọjọ́ méje èmi ọmọ tó fẹ́ ṣẹlẹ̀ o ẹ gbà dáadáa o ẹ gbà dáadáa ẹ gbà dáadáa ẹ gbà dáadáa ọlọ́run mi o ṣe bí ọlọ́run mi. Prove yourself as God. Kò tọ́jú mi lákòókò yìí. And take care of me this time around. Kò tọ́jú mi lákòókò yìí. Take care of me this time around. Ṣé bí Ọlọ́run mi? Prove yourself as God. Ọlọ́run mi. My God. Ṣé bí Ọlọ́run mi? Prove yourself as God. Ó yá máa tọ́jú mi lákòókò yìí. And take care of me this time around. Ó yá ẹ gbàdúrà bẹ́ẹ̀. Ẹ ṣí ọkàn payá. Ó mà ṣe o. ṣe bí ọlọ́run mi tọ́jú mi lákòókò yìí tọ́jú mi lákòókò yìí tọ́jú mi lákòókò yìí ẹ dáadáa ẹ dáadáa ẹ dáadáa ó mà ṣe o ó mà ṣe o ṣe bí ọlọ́run mi tọ́jú mi lákòókò yìí. ẹ múra láti gbàdúrà yìí ṣe bí ọlọ́run mi tọ́jú mi lákòókò yìí. ṣàmì jésù kìsì náà olúwa wa. In Jesus' name we pray wọ̀ mí ní àṣẹ àti agbára. put on me endow me with authority and power. tó ń fìrè tọ́jú ènìyàn. that will use goodness to take care of someone. àṣẹ àti agbára. authority and power. tí máa ń fìrè tọ́jú ènìyàn. that will use goodness to take care of someone. olúwa gbé wọ̀ mí. Lord endow me. ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. wọ̀ mí ní àṣẹ àti agbára ó mà ṣe o àṣẹ àti agbára tó máa ń fi re tọ́jú ènìyàn àṣẹ rẹ àti agbára rẹ tí máa ń mú kí ire tọ́jú ènìyàn tó ń fi re tọ́jú ènìyàn wọ̀ mí ní àṣẹ àti agbára yìí agbára ọlọ́run àti àṣẹ rẹ tó ń fi re tọ́jú ènìyàn. Ṣàmì Jésù Kristi náà Olúwa Jesus name we pray àwa ní odò wa lọ́jọ́ kan. we were told on a particular day. pẹ̀lú àwa àti bàbá oyelami. with our father prophet oyelami. pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run àgbàlagbà kan. with some elderly prophets of God ministers of God. àti bàbá wa kan nínú iṣẹ́ olóti pẹ́. and one of our fathers it has been a long time. a gbàdúrà mọ́jú. we prayed over the night. bàbá ò jáde sí wa. bàbá did not come out did not attend to us. àwa sùn. and we slept. gbàdá wa. when we woke up. bàbá ló wá láago. it was my mother that rang the bell. ó ní ẹ wò ó look. bí olódùmarè ṣe fi three hundred million kí mi láàárọ̀ yìí. As Almighty God greeted me with three hundred million naira this morning. ó ní wọn ó ní ó ní ẹnìyẹn kọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ ó wáá pe òun pé bàbá olúwa ní kí n fi three hundred million kí n yín. And when the person sent the money, the person now called and sir, the Lord said, I should greet you. Good morning, sir, with 300 million naira. And all of us that we did vigil, we became something else while standing. Pray. Bàbá wa pe àdúrà yẹn. Bàbá náà called that prayer point. Ó lẹ́yìn ọmọ mi ẹ gbà dáadáa. Say my children pray very well. Agbára Ọlọ́run àti àṣẹ. The power of God and the authority of God. Ti ń fi re kí ènìyàn. Thou will use goodness to greet someone good morning. Thou will use goodness to greet someone good morning. And I want to pray that prayer. I prayed it very well. I did not stop praying. Because when Baba says some things. that has to do with the holy spirit. that has to do with the power of God. I don't joke with it. and I went to prepare the altar of prayer. I left the power house. I went to the mountain abáwọlá normally pray near his farm. oríire ọjọ́ I spent fourteen days to pray that prayer. <laughs> you see the next month I'm about to enter ilé ni mò ń gbé tẹ́nàntì ni mí. I'm um, a tenant in a particular house. Mo nínú oṣù tí mo wọ ọbẹ̀ báyìí. As I ent the month I entered into that house. Mo dẹ̀ ń ka mọ́tò mẹ́rìnlá. And I was counting good fourteen cars. Mi ìdẹ̀ ta mọ́tò. And I'm not say I'm not a car dealer. Mi ìra mọ́tò. I'm not buying cars. Owó. Money. Báwo mo bá tọwọ́ bá pò wá sí rówó. And when my children put their hand in my pocket, they will see money wọ́n bá gbé pílò mi sókè wọ́n á rówó. if they lift up my pillow they will see money. mo tún padà lọ sódò ọwá. I went back to the ọwá again. ha mo lọ gbàdúrà yẹn. I went to pray that prayer again. mo gbà gan. I prayed it very well. ah mo fi àdúrà yọ Ọlọ́run lẹ́nu. I used that prayer to disturb God. mo fi àdúrà yọ Ọlọ́run lẹ́nu. I use the prayer to disturb God. Olúwa ẹ̀mí náà ní agbára tí wọ́n máa tún máa fi lè tọ́jú èèyàn. That God endow me with power and authority that I will be using goodness to take care of others. Nígbà tí agbára Ọlọ́run bá tọ́jú ẹ tó bá tó bá fi lè tọ́jú ẹ. When God when power uses power to take care of you. Wàá tún padà lọ bọ́lọ̀ lọ béèrè fún agbára tó máa mú kí ìwọ náà fi tọ́jú èèyàn. you now go back and meet God to receive power that will make you to use goodness to take care of others. ó yẹ ká ti rán àwọn ó yẹ ká ti rí nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ó gba orí ọ̀fẹ́ yìí lára wa. we we supposed to have seen some minister of God that will receive this grace through us. tí ó gbà lára wa. that will receive this grace through us. bàbá wa Mayo. our father Mayo. àárọ̀ kùtùkùtù Saturday báyìí. early in the morning on a Saturday morning. gbogbo owó àgbáyé gbogbo owó tọ́nú láyé a sì dá jáde nínú window ẹ̀. all the currencies in the world he will pour it out from his window. ẹ wo ẹ jẹ́ let us pray. ẹ jẹ́ let us pray. amen. àmín. Ah, amen o. àmín. ẹnìkan lánàá. someone yesterday. oníkan ṣebẹ̀ wá fún mi. gave an instruction that he should prepare some soup for me. èèyàn wà ń lo someone that lives in abroad. ó ń gbówó fáwọn kan. gave money to some people. wọ́n gba contract ọbẹ̀ sísè that he took the contract of cooking soup. wọn sì pèpè pé wọ́n gbọ́ bẹ́ẹ̀ bọ̀. and I was not informed I was not called. wọ́n ti wá dé dajì ilé. they got to half of oh, the road. hello. they are not calling me. hello. they are calling me. somebody tells us tells us to give you soup. soup eh, kẹ. èèyàn kan pè mí ká gbé ọbẹ̀ wá fún yín. what is the meaning of a soup. wọ́n ní kí ni ìtumọ̀ ọbẹ̀. ó ní soup is a soup. oúnjẹ ọbẹ̀ lọ́bẹ̀ jẹ́. I don't know the soup is a soup pé ọbẹ̀ lọ́bẹ̀ ń jẹ́ o. which kind soup am answer you. ọbẹ̀ wo gan ni. he say he say pepper everything. ọbẹ̀ aláta oríṣiríṣi. gbogbo ẹ. oríṣiríṣi. ah nígbà tó gbé súpù ọ̀hún dé. when they brought the soup. wọ́n á pẹ́ nítorí. and I called the person. ṣé mo sọ fún yín pé mo fẹ́ jọ bẹ́ẹ̀ ni. <laughs> did I tell you I want to eat soup? ó ní bàbá mo lálàá pé mo ṣe bẹ̀ fún yín jẹ ni. he said i had a dream ah. i cooked soup for you. wẹ́ kéékùn iṣẹ́ ni tí a lè sọ pé ó lè kù kiri wàá máa báyàn pé bàbá o ẹ̀yin lọ́lọ́ ní kí n fẹ́ òun toró ti dàgbà ok. ṣé súùpù yìí ṣé láti amẹ́ríkà ni ó ní i call somebody to uh, say company soup company mo ní ṣe àtàbáríkà rẹ ti gbé wa ni wọ́n ní àwọn pé ilé iṣẹ́ tí wọ́n máa ń ṣe bẹ̀ wọ́n ń dáná fún àwọn èèyàn. so kọ́mpìnì tó ti ń ṣe bẹ̀ tó wà àti wọn wọ́n ń ṣàǹṣe o ẹ̀yin màmá yẹn ya múra sáwọn ọkọ yín wọ́n má bàa fọkẹ̀ ọbẹ̀ kó má jẹ́ pé ibi kọ́mpìnì soup làwọn ọmọ ọkọ yẹn á máa darí lọ tó bá ti ń bọ̀ ẹ múra sọ̀rọ̀ ara yín kẹ́ ẹ lọ kọ́ bọ́ ṣe ń fi irú ṣe bẹ̀ kẹ́ ẹ yé fi magí bà yé wa jẹ́ praise the lord. hallelujah. tó bá gbede jíìpù náà tó fi gbede ọlọ́run ṣe ó ṣojú pásọ gabriel. and they used a jeep to bring it. pastor gabriel was a witness. kò sí bí ṣé gabriel ò sí ó ti jáde a bá ń wo ṣùgbọ́n. and we are looking at the soup. mo kọ́ díjú. I close my eyes first. Ẹni ẹni bàbá why you close your eyes? Ẹni ẹni bàbá close that did you hear? I want to check am mo ní mo fẹ́ fojú ẹ̀ mi wò. praise the lord. hallelujah. ẹ máa gbọ́ o. how much this soup. mo wá lè lò ní. that is only four hundred thousand. o ṣe ha ẹ máa ẹ wo báwọn èèyàn ṣe ń lanú lẹ̀ báyìí. Hmm, jesus christ. sami. amen gbogbo àwa tá a wà níwájú ọlọ́run láàárọ̀ ẹ lórúkọ jésù ká kúrò nínú ìṣẹ́. bí wọ́n ti ṣí mọ́tò yẹn báyìí. as they open that car that vehicle. oòrùn tó jáde nínú ọbẹ̀ yẹn. the aroma that came out from the car they have not open the port but from the car the aroma that came out from the car. mo wá ń wúra mi báyìí. I was looking at myself like this gbà wá wọlé mo ní ìwọ ló gbé wáyà gbé abọ́ fún bẹ́ẹ̀ kó. <laughs> and I said you are the one that bring it open it eat out of it. àbí. bẹ́ẹ̀ni sà. dadi ṣé mo wá gọ̀ tó yẹn ni ẹ ní ní kó ṣẹ́ẹ̀kì ẹ̀ bàbá má sọ pé torí pé mo jẹ́ wòlíì o wòlíì ká ti wá o ẹ mo ní please take plate. fún abọ́ ó ní iṣẹ́ ọ̀ṣun it's not it's all of us. mo ní gbogbo ala ní ẹsẹ̀ gbogbo ala ní. ó ní dáàdi he pay my no it's. ó ní wọ́n ti sanwó iṣẹ́ fún mi mo ní jáàmù abọ́kọ̀ jẹ nínú ẹ̀. ó ní dáàdi take your own play you are the first kankan shop. wọ́n ló kọ́kọ́ jẹ nínú ẹ̀. torí tó bá máa dákẹ́ kí n lè parí ẹ bá ẹ wá ẹyẹ aládùúgbò ẹ gbà mí o òun ló gbọ́ bẹ̀ wá ó tọ́ bẹ̀ wò ni o praise the lord. hallelujah ó jẹ ọbẹ̀ ẹ fi lẹ̀ ẹ yẹn lẹ̀ ẹ fi lẹ̀ oh ẹ gbàdúrà ọmọ ọlọ́mọ lẹ̀ ń gbógun tì kí ni mo fẹ́ sọ fún yín. what do I want to tell you. mo wá pé bàbá yẹn. can I call that woman. mo ní ẹ ṣe. I say thank you. ó ní dáre. say daddy. every month. pé lóṣooṣù. I will prepare special food for you. pé wọ́n máa ṣe ọbẹ̀ aládùn oríṣiríṣi fún yín. ọbẹ̀ náà ní kí n wá fayé mi jẹ. I might have to come and use my life to eat soup. mo ní mọ́mí please don't give anybody money just give me that money direct. wọ́n rí màmá ẹ má fọ ẹnikẹ́ni lówó láti ṣe bẹ̀ mọ́ ẹ ṣàkó fèmí. give me that money direct. Ah, ẹ ṣàkó yẹn fèmí. ó ní a máa ń gbọ́ tẹ́ sọ pé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kankan ṣe èyí máa ń kọ́ máa lọ ràwé máa lọ ràwé nínú owó yẹn. I will go and buy book on how to cook. gbogbo ọbẹ̀ tó bá ń ṣe lágbàáyé. all the soup all the stew they can cook in the world. màmá tinúwe yẹn máa kọ. from that book I will be learning to cook. sami. say amen. ní ọ̀sẹ̀ tí a mú yìí. in this week that we are in. tó jáde lọ́jọ́ òní. that I spring forth today gbogbo ọ̀sẹ̀ yìí. throughout this week. ọlọ́run máa fi ire tọ́jú yín. God will use goodness to take care of us. tí kì í tán ire. Be goodness that can never be exhausted. mo sọ àsọtẹ́lẹ̀ yìí. I prophesy. gbogbo ọ̀sẹ̀ yìí. throughout this week. ire máa tọ́jú yín. goodness will take care of us. bó bá wẹ̀ máa ṣàmì ire máa tọ́jú yín. goodness will take care of us. bó bá wẹ̀ máa wà mí tiẹ̀ ṣe ire máa tọ́jú yín. Yeah mo sọ àsọtẹ́lẹ̀ yìí. I prophesy. mo sọ àsọtẹ́lẹ̀. I prophesy. mo sọ àsọtẹ́lẹ̀. I prophesy. gbogbo odò ire tí ó ṣàn ní gbogbo ọ̀sẹ̀ yìí. all the oceans of goodness that flow this week. ó yá kó ṣàn wọnú ayé ẹ. Ah, gbogbo àgbàrá ire tí ó yà lọ́sẹ̀ yìí. all the flood of goodness that flow this week. ó yá kíre yẹn yálù ẹ. Yeah.

good. Sàmì dáadáa o. Sàmì Lórúkọ Jésù ti Nazareth. In the name of Jesus Christ of Nazareth. Àṣẹ àti agbára. Authority and power. Tí a fi ń kọ̀ntrólù ire ayé. How to control the goodness of the world. Òróró àṣẹ àti agbára yẹn. The anointing of power. Ó yẹ kó wọ inú ayé yín. Should flow our lives. Orí ọ̀fẹ́. Grace. Tí a fi ń níre. To possess goodness. Lórúkọ Jésù olùgbàlà. of Jesus Christ the Savior. Ó yẹ kó lọ yọ̀ǹda sínú ayé yín. Amen agbára ọlọ́run àti àṣẹ oh tó ń gbàre kúrò lọ́wọ́ ọ̀tá tó ń gbàre kúrò lọ́wọ́ àwọn èèyàn ìka tó ń gbàre kúrò lọ́wọ́ àwọn alágbára ayé lórúkọ Jésù ti Násárẹ́tì kí agbára àti àṣẹ yìí mo ní kó wọ inú ayé ayé kó wọ inú ayé ayé ọlọ́run ire darí rẹ wá. Ọlọ́run wa. Our God. A fẹ́ rí ọ lọ́sẹ̀. We want to see you this week. Ó yá máa fi de tọ́jú wa. Amen. Use goodness to take care of us. Abẹ́kẹ́ ṣe bí Ọlọ́run wa. We you to prove us our God. Ó yá fi de tọ́jú wa. Amen. Use goodness to take care of ah, us. Ó máa ṣe o, fi de tọ́jú wa. Use goodness to take care of us. Gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn. Those that are far away. Ìrẹ̀lẹ̀ wá lọ. You've gone to seek for goodness. Àtẹ̀yìn tẹ́ wà ní gbogbo Áfíríkà. And you that you are all over Africa. Ó yá kíre yẹn ṣàwárí That goodness should locate you. Kíre máa wá yín. Goodness will look for you. Kíre máa wá yín. Goodness should look after you. Kíre máa wá yín. Goodness should look after you. Agbára Ọlọ́run. The power of God. Àti àṣẹ an authority. tí máa ń yọ ènìyàn kúrò. that will deliver someone. kúrò nínú àwọn tí ebi ń pa nínú ayé. for those that are hungry in this world. ó yá lórúkọ Jésù kí agbára yẹn wọ inú ayé rẹ. me receive that power.

this morning. òróró tí ènìyàn fi níre kọ́lọ̀ ń dàlú yìí. ìṣípayá. that inspiration. tí máa ń ṣàmọ̀nà ènìyàn síbi tí ire wà. I tell someone to wear their goodness. lórúkọ Jésù ó yá ẹ gba ẹ̀bùn yẹn. receive that gift. ẹ gba orí ọ̀fẹ́. ẹ gba orí ọ̀fẹ́. Me. gba orí ọ̀fẹ́. ẹ gba orí ọ̀fẹ́. ẹ gba orí ọ̀fẹ́ ẹ gba orí ọ̀fẹ́ ẹ gba orí ọ̀fẹ́ gbogbo èrè tí àwọn ẹni ìka ti gbà lọ́wọ́ yín ó yẹ gbà padà mo ní kó dájọ́ fún ẹ gbogbo èrè tó ti gbà lọ́wọ́ ẹ mo ní kó dájọ́ fún ẹ mo ní kó dájọ́ fún ẹ àjẹ́ ló gbà emèrè ló gbà babaláwo ni ògbóni ni wòlíì ni aláàfáà ni lórúkọ Jésù ó yá kó máa dájọ́ fún ẹ. ìwọ tí wọ́n fi ogun òru bájà lọ́nà jíjìn yẹn tí wọ́n fi òru gbà lọ́wọ́ ẹ̀ ó yá gbà á padà mo ní kó gbà á padà gbà á padà gbà á nínú ìwọ nínú ẹ̀yìn tí. ẹ ó fi nǹkan rere tákà kí oṣù tó parí wọnú oṣù tó ń bọ̀ lórúkọ jésù orí ọ̀fẹ́ yẹn kọ́lọ̀ yọ̀ǹda. ìṣípòpadà sínú ire agbára yẹn ó yá kó tiẹ̀ wọ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ògo ni fọlọ́n torí tó ti gbọ́ jésù kristi olúwa àti olùgbàlà wa. àmín àmín àmín lórúkọ jésù wàá ké aleluya mẹ́ta. you shout three powerful hallelujah. ẹ má má ṣeré o. please don't joke. ògo mẹ́ta. three glory. ẹ múra sọ̀rọ̀ ara yín o. please add more effort whatever Mama you be. má má bá ẹnìkankan ṣeré lákòókò yìí. don't come and play with anyone this time around. hallelujah mẹ́ta. three glory. ògo mẹ́ta. three hallelujah. gbogbo ènìyàn hallelujah mẹ́ta. gbogbo mẹ́ta ó